àjọ ìbéèrè tí afẹ́ka yóò lọ sí ọ̀dọ̀ ṣéèkùwa Abdul Balu wọ́n ní ẹjọ́ kí ni nǹkan tí ó jẹ́ kó jẹ́ ìbùdúró sálábí nípa Yorùbá Nation léde pé wọ́n ń pariwo rẹ̀ Wàlá alhamdulillah, wassalatu wassalam, ala rasulillah. وعلى آله وصحبه أجمعين وبعد قد أتكلم ولم أبا الله حيث يا صلاة النبي ومحمد صلى الله عليه وسلم أكي تبوكوك لأكي وكو واجا especially أمام مشايك وانين جوكو قد لك هو الشيخ وابو البركات الشيخ أبو أنس الشيخ أبو فايز برمياتي بوافا واتين وانيكالي الشيخ عبد العزيز بلو الشيخ كمال الدين إبراهيم الشيخ زيد حمزة أدخلت ماما يا واتيمة في وندو أبن قدمي في يسجوا في أدن سجوة جداي كلام صلاة جاي عند نوت من سجوة ميوا يدعي ولا أنت رغد ولم كلام كي أمسلاك وانسى رسيبين تنبو bẹ́ẹ̀ làwa kí ọmọ ìyá wa tí wọ́n máa ń ṣe agbátẹrù ìjòkó yìí ló sì máa ń wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́dọọdún náà nù tí mo bá sì wo dáadáa lóyún lẹ́yìn ní ó fẹ́ lọ bí ọdún kẹẹ̀ẹ́dógún tí ìbá ṣe mistake àbọ́dún kẹrìnlá ẹ̀gbọ́n náà ti jìnjà wọn ìwọ́n káwọn wuyewuye kan tó máa ṣẹlẹ̀ ètò yìí ti wà láti máa fi lára wa lójú láti máa fi lára ẹni lọ́yẹ̀ẹ́ láìsí tó máa jẹ́ ìpàdé ìdùnnú fún gbogbo àwọn tí aláǹṣe súnà fúra Lagos state ní ẹ̀mọ́ wá látògùn ànídá padà gbogbo gbogbo adáǹkankan náà ni náà ni wá ló fà tí gbogbo àwọn àfá every angle every corner ọjọ́ súnà ní Lagos state àfẹnibàṣe tí ẹ lọ́tọ̀ ìjọkó yìí ò sí fún èèyàn kan gbogbo àti wọn gbé súnà náà ni ẹnbídíà náà báyìí ti wá tó bá ti fọwọ́ síbi ọwọ́ gbé olóòsànfààní sọ̀kò bẹ́ẹ̀ nìkan sí agbékalẹ̀ fún dáadáa fún mùsùlùmí lápapọ̀ ni kọlọ̀n kí ọmọ sọláyì sanwọ́lẹ́sàn rẹ̀ kó gbà níjọsìn fún wọn ó tilẹ̀ já pé dábàá pé nǹkan gẹ́tò bẹ́ẹ̀dà ó yẹ ká máa jápo táyà lọ lẹ́nu kájí ọmọlá kí ikún fẹ́ fàyà kájọ gbogbo ẹ̀ ká mú mínírà kílẹ̀ kún kí dọ̀tí kúnlẹ̀ rẹpẹtẹ àwọn rí pé ọlọ́run kọ́ àwọn ọmọ ìyá wa máa ṣe kìí ṣe táwọn oúnjẹ ẹ̀mí tó superior lọ́dọ̀ àwọn onílàáká ìju oúnjẹ ara lọ òní wọ́n ń fún wa adọ́lọ́wọ́n bá kó mọ́ pin wọ́n nípa ìrẹ́ ìyàgá tó jẹ́ mùsùlùmí tó jẹ́ súnà tó lajú tí ò yẹ kó mọ̀ pé oúnjẹ ẹ̀mí à ó tún fi rí ọ fíìfíì lóúnjẹ ara lọ yìí láti jẹ láti jẹ tàbí sọdún àdíje lò gbogbo ẹ̀dá bí yàgbẹ́ yẹn ti bá bẹ̀rẹ̀ lọ ṣùgbọ́n àwọn àǹfààní tó jọ mọ́rọ̀ ẹ̀mí bánà bí ṣe máa ń ka fún ọba tó dáa náà bó ṣe ka fún nìyẹn abẹ́lọ́wọ́n ọba kó mọ̀ṣọ́lá ìgbà níjọsìn fún wọn kò fi kára rárá fún wọn láyé àti Ah, lórí ìbéèrè tí wọ́n béèrè ní ìbéèrè kan tí ó ṣe bákan bákan ni ah, ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí abẹ́ni tó jẹ́ ẹni sunna ah, bí a bá wà lábẹ́ ìjọba kan bí ó ṣe máa dá ètò rẹ̀ ni a máa ń ṣe kìí ṣe bí ó ṣe dàrú eléyìí ní tí àwa mà bí a bá gba orílẹ̀-èdè kan tó orílẹ̀-èdè kan ló ń fẹ́ dá dúró wọ́n bá dá dúró náà tán wọn ní pẹ́rọ bí ó ṣe dàrú ṣe bí ó ṣe dá làwọn náà ṣe ẹ́ sọ̀rọ̀ sì ló máa ń fa pé mo fẹ́ ya lọ ilé náà fẹ́ ya lọ tó bá kọjá pé arípé ọ̀dà òun tẹ́mi rò kọjá pé bí nǹkan ọba dá sí bóyá àtàtúnṣe ni tó bá bí ilé ìfúnpátúnṣe ò ṣeé ṣe mọ́ jàmá bẹ́ẹ̀ bá dá dúró náà sátúnṣe ó ṣeé ṣe sọ́rọ̀ ìṣà nàìjíríà ò ní ṣàlẹ́ǹjì láàárọ̀ ọjọ́ rẹ̀ ẹ̀gbá ó lọ lọ́tọ̀ ẹ̀gìnníkan ó lọ lọ́tọ̀ ìjẹ̀bú ó lọ lọ́tọ̀ gìnníkan ó lọ lọ́tọ̀ gìnníkan ó lọ lọ́tọ̀ nígbà bá tún yá láàrin àwọn ẹ̀yẹ náà á tún fàyà gbogbo ẹgbẹ́ náà gbọ́yé lọ pàtàkì jù lọ pàtàkì jù àti àkúnṣe kọlọ́mọ́sọ́lá ìjẹ́ kọ́rọ̀ wa kí ọgbà àkúnṣe o eré eléyìí ẹni tó bá jẹ́ mùsùlùmí ló máa ń sá èsì eré pé kí á da gbogbo nǹkan rú àwáwí ìta wíìlì ní asọ́bí ismet dín lórúkọ ẹ̀sìn wa ni lẹ́yìn náà lóyìn bá ní experience pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ alọ́ alọ́ tí ó máa ń sábà ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan máa ń tara wọn ni wọ́n ní United Nations ti sí gbogbo ọ̀pá lóyìn bá fẹ́ lọ́nsìn wọ́rọ́ wọn gbogbo ẹ̀jẹ̀ kò sí wàhálà bóyá ṣẹlẹ̀ ní South Sudan tí ò sí wàhálà láti bí ọdún méjìlá sísìn kan fẹ́jẹ̀ ń sùn lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àti èdè àyèdè nígbà ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n ya lọ́gángan fúnra wọn lẹ́kùn etí ilẹ̀ rẹpẹtẹ báyìí tí wà níbi apá àwọn mí ìtẹ́ kúrò lára wọn gan pápádà máa fi yín ṣe ẹ̀yẹ pé tán ṣe ìbá sí mẹ́ẹ̀ dúró tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́rù nǹkan bá ní tó máa lédi kẹ́yìn oró ọ̀rọ̀ ìtarakọ́ kìí sọ̀rọ̀ ìdàlú ṣùgbọ́n lórí òun náà ni pé gbogbo kíkiri tí mùsùlùmí bá wà dídẹ̀ ó ṣe tòrò bí yóò ṣe rọrùn òun náà ni tí a máa ń ṣe ilé ìní sókè orí ọ̀rọ̀ tiwa ní àsòyí lórí tí ó àgbà gbogbo nation ẹ̀fà nation àti nǹkan gbọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọlọ́mù kọ́mọ sọlá ìfipá sí kò ń gẹ̀ dáadáa èyí tí ó rọrùn fún wa tí ó rọrùn fún alámọ̀rí ayé wa tí ó rọrùn fún ẹ̀sìn wa àti ọjọ́ iwájú wa oná ní kọlọ́mù kò fi wá sí kò ń gẹ̀ ilé mi olórí àdúrà ìtọ́ yẹ kí yá tó máa ṣe kọlọ́mù kọ́mọ sọlá ìgbàdúrà